قال الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اعلموا أن الاستقامة في الدين أمر واجب على كل مسلم إذ إن الاستقامة تسبب دخول الجنة ولا يمكن أحد أن يستقر الإيمان في قلبه إلا بالاستقامة والاستقامة عباد الله في اللغة العربية هي الاعتدال الاعتدال إذا قال العرب استقام بمعنى اعتدل فالاستقامة يسهل تعريفها اصطلاحا بالرجوع إلى أقوال بعض من أصحاب النبي صلى الله عليه وسلم فأبو بكر الصديق رضي الله عنه سئل عن الاستقامة فقال ألا تشرك بالله شيئا وعرف عمر بن الخطاب رضي الله عنه الاستقامة فقال هي أن تستقيم على الأمر والنهي ولا تروه روضان الثعالب وعثمان ذو نورين رضي الله عنه عرف الاستقامة فقالوا فقال الاستقامة بمعنى الإخلاص العمل لله إذا كان الإنسان يخلص أعماله لله فهو مستقيم وعلي بن أبي طالب رضي الله عنه عرف الاستقامة وقال بمعنى أداء الفرائض قالوا أو قال حيث قال تبارك وتعالى استقيموا إن الذين استقاموا بمعنى إن الذين أدوا فرائد الله أدوا تفون الله أطريك أتي بيرون سوى النبي محمد أرى لي النبي وصحابه عليه جنتين تليلا النبي سيدي ديوجو من دي القيامة أدلون قفي جسي أطريك بكاري أنكوكان al-istiqama òun náà ní ojú ọ̀nà tí mùsùlùmí ọ̀tọ̀ tí ó fi wọ àlìjẹ́nà ọlọ́run ọba ìgbàgbọ́ mùsùlùmí kò lè dúró àfi kí èèyàn jẹ́ ẹni tó ti pé nítàpé ní al yóò wà nínú ẹrù mùsùlùmí ẹ̀rọ àdàmọ́ tí a bá wọn sọ pé ní jẹ́ ìsèkọ́mà nínú ìdè lọ́wọ́ lèmánà àjẹ́sìdá ìdúdéédé ìdúdéédé tí kì bá jó tó tọ́ àní àti ní ìsèkọ́mà lórí àwọn ìlúdù yìí nìkan àwọn òpó yìí ìsèkọ́mà wọn dúró déédé sínú ìdè lọ́wọ́ nìyẹn àwọn tá a bá ní ká padà sí inú ẹ̀sìn gẹ́gẹ́ ní jẹ́ àgbẹ̀sẹ̀ kọ́ọ̀nà àwọn ọ̀nà oríṣiríṣi náà ni àwọn afáàfin ṣàlàyé rẹ̀ àmọ́ èyí tí ó jẹ́ aṣáájú nínú àwọn àlàyé lórí àgbọ́yé òun náà ni àgbọ́yé àwọn sàhábà Nábì sallallahu alaihi wasallam lérí nǹkan táwọn pè ní istiqama Abu Bakr as-Siddiq radiyallahu anhu ó ṣàlàyé tí ń jẹ́ istiqama kọ́dà wọn bí ni tó ilẹ̀ àná istiqama wọ́n bí àwọn ọmọ tètè kìkì ní jẹ́ istiqama kan àwọn máa ń káyà Qur'an lóríṣiríṣi ọlọ́mọ ní innal ladhina istaqamu ìbomi yóò ní wastaqimu ìbomi yóò ní walaw istaqamu wọ́n kí ní jẹ́ istiqama kan àwọn ọmọ tètè رضي nínú tí ń jẹ́ sí ẹ̀kọ́ ọmọ oníkéyàn ń ṣẹbọ rárá pẹ̀lú ọba tó dání kí n jìnnà sí ẹbọ yáyá ẹbọ èyí tí a máa ń fẹnu sọ ẹbọ èyí tí mùsùlùmí máa ń dì sí ọkàn ẹlẹ́gbẹ́ àmọ́ wò pé àá bọ́ọ̀ ni mùsùlùmí àtúnṣe máa ń ṣẹbọ bẹ́ẹ̀ ni mùsùlùmí ń ṣẹbọ tó kódà àwọn ẹbọ mi ń bẹ tó ṣe pé àwọn gọ́ọ̀mà ti kí wọn lè gbégbé ẹ̀ lójú pé ah ìyẹn gbọdọ̀ jẹ́ káwọn bá yà líle àwọn ẹbọ mi ti ń bẹ tó ṣe pé àwọn èèyàn ti ń ṣe fáàrí gan ni tí wọn ò retí aburú tó àwọn mi wà ń bẹ tó ṣe pé wọn ò mà ti pé ẹbọ ni tó òun náà ní gbogbo ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí. àti téèyàn mọ̀ pé bọ́ ní tó fi ń ṣe fáàrí àti téèyàn mọ̀ àti tó pé ní ẹlẹ́ni yẹn náà yọ̀ mọ̀ pé pamọ́ pé àwọn ah, ilé ah, ìwọ̀n gbọ́dọ̀ wọn báyọ̀ rí tó ẹ̀rí olójú àfa àtàlápẹ̀lẹ̀ àfa ń lọ́rin yìí yóò jáde bọ́ta tí ó máa sọ tí ń ṣe nínú yàrá rẹ̀ jáde ó ní wo ó ní kò ni ó yọ síta báyìí. so ó ló ń dé gbogbo ẹ̀ ló nínú yàrá rẹ̀ so kò sì lè gbé jáde gbogbo àwọn nǹkan yìí ẹlòmíì lóru ni ó jì í ní ọlọ́run ṣe àwọn aburú yẹn káàkiri so àwọn ẹbọ tí wọn ò lè gbé jáde nìyẹn àwọn tí wọn lè gbé jáde ń bẹ ní pété agbangba náà ni wọn ti máa sọ báyìí tẹ́tí máa owó lélẹ́yìí. irú àwọn ẹbọ àgbéjáde òun ni pé ẹ̀yìn dákẹ́ tọ́jọ́ bá tà àwọ̀ ọ̀nà tá a fi lè máa tà ní àwọ̀ dúdú sọ pé hábà hábà ọṣẹ dúdú kò ó ní ọ̀rọ̀ ajé náà ni sọ́dọ̀ yóò jáde bọ́ta báyìí láàrin ìjà ni ó ti jáde bọ́ta ní ìṣòro amú ọṣẹ dúdú rẹ̀ yóò ti ra yóò ti máa fọwọ́ rẹ̀ ọ̀rọ̀ ajé so ẹbọ táwọn èèyàn ń ṣe ń ta ń bẹ irun hàn ẹ ti sọ pẹ̀lú ìbáyẹ ẹ bá nǹkan tí ó so mọ́ bẹ́ẹ̀ yóò so bíra mọ́ bẹ́ẹ̀ yóò so oríṣiríṣi yóò so ẹbọ tagbangba ń bẹ ẹbọ tí wọn ò sì mọ̀ náà ń bẹ tó gbá wọn kan yìí ẹni tó bá ní tó epo jìnnà sí òbúrú nǹkan báyẹn òun láti pé á ah, ẹni yìí ó ní ìjọkọ ọmọ gẹ́gẹ́ bí àwọn bá kọjú sí rọdíyàwó àwọn ìṣàlàyé bí ń jẹ ìdúdídé lórí ọ̀rọ̀ ìdúró dédé lérí ọ̀rọ̀ ẹ̀sìn ní kéèyàn jìnnà lẹ́bọ̀ alá tó ṣeré bẹ̀là tẹ̀ǹkẹ́ bá ti kọ́kọ́ wọnú gbogbo àlámọ̀rí ẹrú rẹ̀ tí èèyàn bá ẹbọ ń bẹ̀ tí má ní kí n dúró lérí yẹn lásán ló jẹ́ pé bóyá sáàbì parí kó tó bá yá yẹn nù. tó ẹni tí ó bẹ̀rù ayé tí ó gbàgbá yé lè dín kankan lọ́wọ́ náà àlámọ̀rí ayé òun torí ẹni yẹn ẹni tó jìnà sẹ́bọ̀ ni àmì ẹni tó gbà pé ayé à ayé lé ìlọrin bẹ òru eléyìí ẹni yẹn àlè sọ pé bóyá ó ní ètò kọ́ọ̀nà Umar ibn Khattab radiyallahu anhu ìgbà tí wọ́n di òun náà wípé kí ni ń jẹ́ al-istiqama wọ́n ní an tastaqima ala al-amri wan wọ́n ní ń jẹ́ istiqama wọ́n ní kéèyàn dúró lórí ntọ́lọ̀ ní kọ́ máa ṣe kọ́ máa ṣe ntọ́lọ̀ ní kò ṣe kò máa ṣe ẹ̀rí tí yẹn bá tún lọ àlàyé yẹn dáadáa tí yẹn bá wo àlàyé yóò rí pé yọ lọ lákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ kìjẹ́ kan tó lórí ẹbọ lásán ara ntọ́lọ̀ ní ká máa ṣe kọ́kọ́ fún wa òun ìmú nǹkan papọ̀ máa ìní ah, débẹ̀ tòun tí n bá ti ń bára rẹ̀ lórí pé ntọ́lọ̀ ní kí n ṣe kí n ṣe ntọ́ ní kí n má ṣe kì í ṣe sọ ọlọ́run ní kò níta òṣèlú ìgbàgbọ́ onígbàgbọ́ sí i ọlọ́run ní kò kírun òun kírun ọlọ́run ní pé má rìnrìn kùnrin má wọ aṣọ tí ò da ìwọ obìnrin òkè ìníwọ̀ irú ẹni yẹn ní ìsẹ̀kọ́ ọ̀nà tó òun náà ni Umar ibn Khattab ń ṣàlàyé pé òun náà ni pé أن تستقيم على الأمر والنهي أني ولا تروب روغان الثعالب ولا تروب روغان الثعالب يواني ما yí lórí ìgbàgbọ́ rẹ gẹ́gẹ́ bí kọ̀lọ̀kọ̀lọ̀ ṣe máa ń yí kọ̀lọ̀kọ̀lọ̀ ẹ lórí kó gbójú kó gbé ojú dúró lójú kan báyìí ní wọ́n wù yẹn yẹn báyìí bí ṣe máa ń wò ní jẹ̀rù ẹni tó bá máa ń wo àwọn animal kí ni wild animal tó bá gbé kọ̀lọ̀kọ̀lọ̀ wá báyìí ẹ̀ ẹ̀kú bí ó ṣe máa ṣe ní ọ̀sẹ̀ láyìn tó irú kọ̀lọ̀kọ̀lọ̀ ń ètò omi èèyàn bá rí báwọn níbi ìgbàgbọ́ kò lè jẹ́ ẹni tá a sọ pé mùsùlùmí ni pé ó ní tẹ̀kọ́mà tuntun rẹ lómi yóò ti gba ọlọ́wọ́n bá gbọ́tọ́ yóò ti gbọ́ wíkẹ́ ní yọ̀ọ̀dá kó wá dúró lórí pé kọ̀ọ̀dá wọn yóò tún mọ̀ wọ̀ tó wó ti báyìí pápẹ́ yàtọ̀ kó ń bẹ́ tó tó nàjú dé bẹ́ tó tó kó ń bẹ́ tó tó nàjú dé bẹ́ ẹnìyẹn ò ní dáńpẹ́ ní ìdúró déédé lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ni bọ́dọ̀ ọdún arílẹ̀ ẹlòmíì lórí ọ̀rọ̀ ẹ̀bọ ìyàní ọmọ tó kámara mọ́ ìyàní ọmọ tó pé àwọn kìnnì kan mọ́ àní ọmọ ta àwọn ẹja tí ọmọ ta àwọn náà ń kàdé burúkú yìí mọ́ lónìí tó tó ń gbé tẹ̀ á ah, èdè sàlàyé fẹ́ bọ́ náà ní kíní ní ìsàwọn náà ti rí bẹ́ẹ̀ o àwọn ó tó kù tọ́ báyìí ọmọ ìdíkà ìdíní tó èyí tí mo ní kó báyìí báyìí tí wọ́n á fi gbogbo àwọn ẹran kejì kí n fi kalẹ̀ ti sánsán ní kí n fi kalẹ̀ aláwọ̀ mọ̀kátó ní ọ̀dà ẹnu kí n dàmú ẹsẹ̀ àtikárò àárọ̀ lásán àtikárò rọ̀lẹ́ yẹ̀rọ gbòòrò ọ̀gọ́dọ̀ sàáyìn yóò máa lọ yóò máa bọ̀ yóò máa lọ yóò máa bọ̀ kò sí sí kọ́mọ̀ ní ìjọba. Usman bin Affan radiyallahu anhu gbàtọ́ tó ń lọ ṣàlàyé tí ń jẹ́ al-istiqama ó ní ikhlasul amal lillah ó ní tí ń jẹ́ istiqama ní kéwòn ní ikhlas ẹni pé ikhlas náà ní kéwòn jìnnà sẹ́bọ̀ kéwòn sin lọ́rùn nítorí tọ́lọ́rùn kéwòn máa wá ojú nǹkan mi kéwòn máa wọ nǹkan mi lẹ́yìn pé èèyàn ń wá ojú rí ọlọ́run lórí ìbáradà. sọ Ali ibn Abi Talib ó ní bí máa na adáwó al-fara'ida sábàní ìsàkọ́mú bí máa na àdáwó ẹnfàrà ìdá wọ́n mú nǹkan tó ń jẹ́ ọ̀ràn yẹn ọlọ́wọ́n ọba wa tí ń ti ń jẹ́ àgbẹ̀sẹ̀ kọ́mà ní. yorùbá náà ni àìní yìí bin abdullahi bin abbas tó náà ṣàlàyé ti ń jẹ́ ìsàkọ́mà sí náà. alḥasan al-basri bàtú ń ṣàlàyé al-ìsàkọ́mà aleyhi rahmatullah. ó ní ìsàkọ́mú ala amrillah. ìyẹn ni kí sábàní ó dùn déédéé فعملوا وما واشي بطاعته وما شيء كما تلاش يلون واجتنبوا معصيته وجنة يشي مجاهد نوع الطابعين لأني أنا الطابع التابعين هنا إن شاء الله ينتج الاستقامة هنا استقامة على الشهادة أن لا إله إلا الله حتى تلقوا ربك أو حتى تلقوا الله tí ojú olórí pé kò sí ẹni tí à ń sìn ẹ̀fẹ́ Allah títí tí o fi pàdé ọba tó dání ẹni pé ìtumọ̀ rẹ̀ kí wọ́n mọ̀ ṣẹ̀bọ̀ náà lé ẹni pé gbogbo àwọn tààrífàtì yìí àlàyé tí ó ń lọ́mọ́ra wọn ni tó kí wọ́n bá tí ó ṣe àlékún àgbóyè rẹ̀ fún wa. al-istiqama tí a fi mọ bí istiqama ti pàtàkì tó ìdúró dídé lórí ẹ̀sìn ọlọ́wọ́ bá ọ̀pá nẹ́bí sallallahu alaihi wasallam gangan láṣẹ òkè wa nẹ́bí jódédé o jódédé ọ gbọ́dọ̀ máa fi sọ́tún fi sósì lórí ẹ̀sìn mi ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá azza wa jal ó ní wad'u wastaqim kama umirt olùwàbáni walidhalika fad'u wad'u wastaqim kama umirt. ولا تتبع أهواءهم وكل آمنا بما أنزل الله من كتاب الله أبا تفوى النبي صلى الله عليه وسلم إقوى النبي وادعوا ما سواه ما قي أويا لأنك تبغى سواه سيرين واستقم قدروا ديدي wastaqim kó o dúró lórí dáwà rẹ lórí pèpè tó ń pè ń dúró kó o dúró déédéé kama umiru gẹ́gẹ́ bí olúwa bá ṣe pa ọ́ ní àṣẹ ilé ọmọ hàn sí wa pé àti olúwa bá ọ̀pọ̀ ànábì sallallahu alaihi wasallam láṣẹ bí kó dúró bákan náà káfílẹ̀ rí bí al-istiqama bó ṣe lè pàtàkì tó. النبي صلى الله عليه وآله وسلم هنا ثم طاعين لا شيء سفيان بن عبد الله هو أبا النبي صلى الله عليه وسلم قال يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأل عنه أحدا غيرك قل يا النبي صلى الله عليه وسلم مفقر صورة يكفمي ورقش قيورة yóò sì tó mi tí ní níbi kí n béèrè nǹkan mímọ́ lọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ìbéèrè yẹn pé pé ìbéèrè tí ó tó mi ní tí n bá ti béèrè rẹ̀ sọ̀rọ̀ yẹn fún mi wà nẹ́bí sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan tó yẹ pé yóò wúlò fún mi generally gbogbo gbèsè ayé mi anabi sọlọ sọlọ ni kul amantu billahi thumma istaqim sọkò nígbàgbọ́ lẹ́yìn so Thawban radiyallahu anhu ó ní àtẹ́rí sallallahu alaihi wasallam sọ pé istaqimu wala tahsu wa'malu inna khayra a'malikum as-salah anabi ni àní ẹjọ́ déédéé ẹ̀yin mùsùlùmí ẹ má kẹ́yìn ẹ má ta ìdúró déédéé ẹ lọ lè mọ̀ pé sábà ní nínú àwọn iṣẹ́ tí èèyàn máa ń ṣe tó jẹ́ iṣẹ́ olóore òun náà ni ìrun kíkí lẹ́yìn ìgbà tí èèyàn bá dúró dídí lórí ọ̀rọ̀ ìgbàgbọ́. Abu Hurairah radiyallahu anhu ní Ànábì sallallahu alaihi wasallam tó báyìí pé wa qaribu wa'lamu an la wa qaribu wa'lamu an la. يضحو أحدكم يبلغ عينيه أن لا ينجو أحد أن لا ينجو أحدكم بأعماله أو بعمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته وفضله توني كي إن كتل يمويا زي أنه náà ni àbúrò rẹ̀ kàn ní ọ sọ fún anabi sọ̀lá àdìsọ́lá ike kí ni nǹkan yẹn anabi wa dá lóhùn ike kọ́rìbù ẹ máa súnmọ́ àwọn iṣẹ́ tọ́lọ́wọ́n bá bá pa yín láṣẹ gbogbo ìgbàlẹ́kẹ́ mọ́lẹ́ fẹ́ ń súnmọ́ bẹ́ẹ̀ àwọn afá tún mú kọ́ rábà yẹn fún mánà àìsè kọ́ọ̀nà ìdúró déédéé pépé ìtòsí iṣẹ́ rí ìtòsí ìgbàgbọ́ nílẹ̀ yóò máa wà ní gbogbo ìgbà tó ànábì wa ní ẹ̀rọ ti dá yín ẹ̀yí kó dá yín lójú o ẹ̀ lè wọ àlìjẹ́nà o pẹ̀lú iṣẹ́ yín tẹ́ bá ṣe wọ́n ní àtiwọ́ náà ànábì sọ̀rọ̀ sọ́nà ànábì níbẹ̀ kó jẹ́ pé dèdè iṣẹ́ yẹn lèyìn wà fi wọn dèdè àlìjẹ́nà tí yẹn wọ̀ ló wá ní ànábì sọ̀rọ̀ sọ́nà ní pé àfi tí ọlọ́run ọba tó bá kàn fi àánú rẹ̀ bá wa dùn الحمد لله وصلاة الله وسلامه على أشرف المرسلين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأتم التسليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد والاستقامة عباد الله هي أن يثبت الإنسان على شريعة الله كما أمره الله وأن يلتزم الإخلاص لله عز وجل يقول الإمام شيخ الإسلام ابن تيمية رحمه الله إن الكرامة لزوم إن الكرامة لزوم الاستقامة وإن الله لم تكرم عبده بكرامة أعظم من موافقته فيما يحب ويرضاه وهو طاعته وطاعة رسوله هذا قصة الله àtọ̀rọ̀ ìpè àti ìgbé ọlọ́run fún wa lẹ́nu wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ẹlẹ́gbẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ abẹ́lúwa kó fi ìgbẹ́ sí àtọ̀rọ̀ yìí kó fi kárí gbogbo wọn ìdúró déédéé lórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ òun náà ní kí ọmọ ènìyàn kó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ gbọ́yìn gbọ́yìn lórí òfin ọlọ́run ọba kọ́mọ ènìyàn kó fi ọkàn rẹ̀ múlẹ̀ gbáyìngbáyìn lórí ìṣe àfọ̀mẹ́ẹ̀sì fún ọba tó dáa. àlèsì tá à ń ṣàlàyé yìí nínú kàrámà tọ́lọ́ ọmọ ń ṣe pẹ́ dàrí tó bá jẹ́ mùsùlùmí. ṣẹ̀kọ́ àmọ́ sọ pé àwọn wòlíì ọlọ́run ní kàrámà kàrámà pẹ̀lú pé mo fẹ́ kàrámọ̀ ọ̀sẹ̀lẹ̀ àmọ́ kàrámọ̀ tí ó dáhùn lójú tí ọlọ́run pé ah, ọlọ́run ṣe àpọ́lé fún mi fún látọ̀dọ̀ ara rẹ̀ àti táwọn ẹ̀rọ ọmọdé pé ah, ọlọ́run ti ṣe kàrámọ̀ fún lágbájá torí kàrámà ní tí àwọn èèyàn ń sọ yìí tó kan sọ omi kìíní kan tó sọ kìíní kan kìíní kan tó òun àti idán a máa lọ́pọ̀ mọ́ra wọn. ṣé tó sẹ́ńtẹ̀ ní ọ̀rọ̀ ṣùgbọ́n wọn lọ. wani ní innal karamata wọ́n ní táwọn mọ̀ tí karama tọ́lọ̀ máa ń ṣe fẹ́ tó bá jẹ́ tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí òun náà nínú dúmùl istiqama tí wọ́n máa dún ní lọ gbogbo gbà kọ́mọ wà lérí òdodo lórí gbogbo gbà ba, e e ya, ìwà dáadáa ìlépa dáadáa kí kìí ṣe kóyà yàkóyà túrú ẹni yẹn rọlá kò fẹ́ alágbájá yìí ó ní ìsìnkọ́mà bí tó bá ti yẹ kó dúró yóò dúró bí tó bá yẹ kó má sùn kò ní sùn bí tó bá ní kó sùn yóò sùn kò tí bí ó sábà ṣe déédéé ń tí ọlọ́run bá fẹ́ tá nẹ́bí fẹ́ tó jẹ́ ìbámu pẹ̀lú àwọn sọ̀hábà nẹ́bí sọ̀lọ́ àrẹ ìsọ̀lọ́ أعظم من موافقته فيما يحب ويرضى ibi nkàràmà tọ́lọ̀ ọmọ ń ṣe fún yàn jù láyé tí mo ti fẹ́rù rẹ̀ tó fẹ́ràn jù èyí tó tóbi jù òun ni kó jẹ ń lọ èdè bá nífẹ̀ẹ́ orí lọ́mọ wa ìlànà súnà lọ́mọ wa náà lọ́mọ wa. tí bó lọ́lọ́run ṣe ní ká lò bó lànàbí ṣe ní ká lò bó o ní ìlànà àwọn sọ̀hábà tó pé ọ̀tá máa ń bára rẹ̀ ń bẹ̀ tọ́lọ̀ máa ń fi ọṣẹ kòǹgẹ̀ rẹ̀ pẹ̀lú ìmọ̀ àbí pẹ̀lú ìtọ́kaya àwọn tí wọ́n jẹ́ aṣáájú ẹni níbi ẹ̀sìn ọlọ́run ọba kí ni wọ́n rí pé bóun ṣe wà nù ah! ọlọ́run pẹ́ nìyẹn lé sheikh islam ibn taymiya rahimahullah fẹ́ ṣàlàyé ní jẹ́ pàtàkì al-istiqamah Anas bin Malik radiyallahu anhu oní anabi sallallahu alayhi wa sallam sọba ìpè la yastaqimu imanu abdin ay hatta yastaqimu qalbuhu la yastaqimu imanu abdin hatta yastaqimu qalbuhu ìpè tí ń jẹ́ ìgbàgbọ́ mi nìyàn kò lè dúró kani á ah, ẹni yìí ti dúró déédéé nínú ìgbàgbọ́ àfi kí ọkàn rẹ̀ ó kọ́kọ́ dúró náà. èyàn gbọ́dọ̀ ní ìsìnkọ́nà nínú ọkàn ya yá ẹni yìí káàì kò sí báwọn yẹn ti pọ̀ tó níbi ìbàjẹ́ yóò rí ẹni ara rẹ̀ pọ̀ tó pé alẹ́ fa ìní tí orí burúkú yìí sórí ẹni yẹn tó gbé a ọkàn ti dúró ni tọkàn bá dúró ẹ àwọn torí ẹni tó bá jẹ pé ọkàn rẹ bá wá dúró báyìí a jẹ pé ìgbàgbọ́ ló rí ibi dúró àmì tó lóun fẹ́ nígbàgbọ́ mo fẹ́ gbàgbọ́ mo fẹ́ jẹ́ mùmìnì mo fẹ́ jẹ́ èèyàn rẹ mo fẹ́ jẹ́ ẹni ọlọ́run àmọ́ kan rè ò dúró irú ẹni yẹn kò lè nígbàgbọ́ ẹ̀wọ́n ló àwùjọ táà ń ṣẹ̀ yìí ẹlòmíì fẹ́ ṣe súnà bẹ́ẹ̀ ni kọ́rọ̀ ti wà nínú súnà àmójú rẹ̀ ọ̀bọ́ níbi bíbíà náà ojú rẹ̀ ọ̀jáde fún mi bíbíà tẹ̀mí rẹ̀ kúrò níbi bíbíà nítorí rí pé àbáwọn dáadáa kan tún sẹ́kù síbẹ̀ ni torí eléyìí apẹ̀rẹ̀ àìdúró déédéé ni pẹ̀lú àìdódédé kó kálukú náà máa wá àpòjúwe nínú ẹ̀mí ara rẹ̀ nínú ẹbí láàrin ọ̀rẹ́ láàrin ara tó pé ní tó ń jẹ́ òdodo tiẹ́ o ní rí wọn fà síbẹ̀ mọ́ àwọn onímọ̀ tó máa sínú mùsíbà tiwọn tó o rí wọn fà nínú òdodo tó yé wọn pé wọ́n máa bọ̀ wá àá àwọn náà bẹ́ẹ̀ tẹ́kí ní ní ẹ̀ẹ́nà ẹ̀wà tó ẹ̀ẹ́nà ẹ̀wà tó lè àwọn làwọn mọ̀ challenge rẹ̀ ẹ̀ wọ́n lọ́dọ̀ àbá tàdúrà lálẹ́ ṣe yìí gbóni lọ́dọ̀ tàdúrà bá níkà ni àti tètè à ó gbọ́dọ̀ kán rí ìwọ náà ó ìwọ náà wọ́n gbẹ pé kí wọ́n lórí wọn fà tó bá wá rí wọn fà wọ́n lè rí ọwọ́ rẹ̀ tó fẹ́ ń pè ní alifisik ọ̀nà eléyìí alimami ibn rajab alhafid ibn rajab omi ti ń jẹ́ alistiqama istiqamatu imanihi معنى استقامة أعمال جوارحه في طاعة ربه oníkí gbogbo àwọn orí kéèyàn kó dúó láti máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba mọ́ fọwọ́ rẹ ṣe ńtọ́nà ọba ọ̀fẹ́ mọ́ fojú rẹ wo ńtọ́nà ọba ọ̀fẹ́ mọ́ fi ẹnu rẹ sọ ńtọ́nà ọba ọ̀fẹ́ mọ́ fi ẹsẹ̀ rin rẹ ẹsẹ̀ rẹ rìn lọ́dún tí ọ̀dà mọ́ fi etí rẹ gbọ́ ńtọ́nà ọba ọ̀fẹ́ tó Ibn Rajab ó ní istiqamah jawarihi istiqamah a'mal jawarihi fi ta'ati rabbih فإن أعمالها لا تستقيم إلا باستقامة قلبه èrí kéèyàn ò lè dúó kí òní ìfìhání máa fẹnu yìí sọ ìnímọ̀ ti sọ ìnímọ̀ ti sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ mọ́jẹ́lẹ̀ ìnímọ̀ búyàn má ìnímọ̀ fọwọ́ ìtaburú má ìnímọ̀ gbogbo abúlé má fi oríkì ara ṣe ìnímọ̀ fojú ìyẹn ní fi òkú wò má sọ tí ọkàn bá ti dúó gbogbo èrí kéèyàn ò lè dúó láéláé tòun náà ni kéèyàn ó dúró lórí pé ìṣọ́ rẹ ni ìṣọ́ lílọ bíbọ̀ yàn ìṣọ́ ìrúra yàn ìdákẹ́ yàn ìṣọ̀rọ̀ yàn tó ìṣe pàmò ni ọmọ mi pàṣẹ àdúrà ló ń sábà yẹn fún yàn tó adọ́rọ̀ ọba àìsàn ọ̀jẹ̀ lọ mọ́ṣáṣí wa ni ẹni tí yóò ní ẹsẹ̀ kọ́ tó bí ní láì àwọn ọ̀nà tí ìṣọ̀kànnà wa pín sí tó amọ̀débẹ̀ ní ìgbà mi ti ní ọba tó yá fúnà fún ṣe ní ìrọ̀rùn nínú ńlá ìdára. اللهم انظر الاسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم كن مع ولاة امورنا واجعل لهم بطانة الصالح يا رب العالمين يتوب لهم انت دعاء يا وتنجا ولا شيء كن مع ولاة امورنا اللهم báwa bẹ pẹ̀lú wọn báwa dúró tì wọn tó ara àwọn aláṣẹ wa náà ni àwọn gómìnà wa àwọn aláṣẹ wa náà ni àwọn ọba àlú ni wọ́n wà àwọn aláṣẹ wa ni wọ́n ṣí iná àbẹ̀yìnà bìtẹ̀lì ìrìnrajẹ̀ sí àdéhùn nàbí sallallahu alaihi wasallam turki ni ó tún dàrú dàrú dàpọ̀ máwọn èèyàn lójú ata ìkọ̀wà sunniyin àwọn tó jáde sunna ní tún dàrú dàpọ̀ máwọn lójú ìlọrọ wọn yẹn wọn yẹn mú fi wọn yẹn mú fi kí ni pọ́blẹ́mù wa wàláyà àní pọ́blẹ́mù rárá àní pọ́blẹ́mù kankan wàláyà manhaj ahli sunna manhaj sarih wadih sahl ó kílẹ̀ jù illa man khafa alayhi àti tó bá pamọ́ fún tó insha Allah tó ní orí rédíò lónìí bí ní láì sàlá ọ̀rọ̀ yẹn ni mo fẹ́ ṣe àlàyé nípa rẹ̀ kí ló kàn wá kí ni ọ̀kàn ọ̀pọ̀lọpọ̀ wọn ṣáà ní tí mo sọ ni pé àwọn tí wọ́n jẹ́ aláṣẹ wa ọba àtàwọn gómìnà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ra àwọn mọ́gàjì nínú àwọn aláṣẹ wa ni tó ọ̀pọ̀lọpọ̀ wọn ṣàbá wa ìyá àwọn ẹni rí bẹ̀tọ́nà tó sọ́ọ̀lẹ̀ ha àwọn ẹni rí kọ́nà kọ́yàn fún wa tó tóra àwọn bẹ̀tọ́nà sọ́ọ̀lẹ̀ ha yà wọn náà máa ń jẹ́ kí ọkọ̀ orí dáadáa ṣe wọn náà máa ń jẹ́ gómìnà orí dáadáa ṣe tó ọ̀pọ̀lọpọ̀ wa yàn fún wa kó ṣàánú àwa náà kó kò ṣe wá ní tí yóò kó ṣẹ̀yìn kò ṣe wá ní tí pé àtìwọ̀sán rẹ̀ yọ̀dá lórí islam lórí sunna lórí tẹ̀lé manhaj salafiyya subhanaka allahumma rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar